Wakimama ye. Wakimama ye. Baba kimama kapak. Baba kimama kapak. Wakimama ye. Wakimama ye. Baba kimama kapak. Baba kimama kapak. Wakimama ye. Wakimama ye. Baba kimama kapak. Baba kimama kapak. Wakimama ye. Wakimama ye. Abegi mẹ́mẹ́ ti pàjọ. Abegi mẹ́mẹ́ ti pàjọ. Ọ̀dì mẹ́mẹ́. Ọ̀dì mẹ́mẹ́. Abegi mẹ́mẹ́ ti pàjọ. Abegi mẹ́mẹ́ ti pàjọ. Ọ̀dì mẹ́mẹ́. Ọ̀dì mẹ́mẹ́. Abegi mẹ́mẹ́ ti pàjọ. Abegi mẹ́mẹ́ ti pàjọ. Ọ̀dì mẹ́mẹ́. Ọ̀dì mẹ́mẹ́. Abegi mẹ́mẹ́ ti pàjọ. Ìsàlẹ̀ náà.